والسلام على رسول الله وعلى آله وعلى آله وصحبه ومن والاه بإحسان إلى يوم الدين الحمد لله الذي رد علينا مواحدا وعافانا في أجسامنا وأكرمنا الحمد لله رب العالمين الحمد لله على كل حال ونعوذ بالله من أحوال الشياطين وقل الله اللهم الله اللهم تي وتسوسي الله لسان èmi oṣù níbi ìjọ ṣùgbọ́n àkọ́kọ́ nínú oṣù رمضان ليس يبين أمامك ترأي لن يبين لك جيتاك سلام الله جد رمضان àti ní ìbẹ̀ ọlọ́run tí ó sùn náà tó parí irú dáadáa bá ọmọ ṣe rọrùn àfáà ní ẹjá y mandamos en este el ìmọ̀ bá mùsùlùmí ṣe ẹ̀sùn ìyàwó yọ̀ọ́ kó ìwà kìkìrì ìmọ̀ ìjìnlẹ̀ kìkìrì ní ìbáṣepọ̀ ẹ̀sùn ìyàwó ẹni tó bá mùsùlùmí lọ́tà àbọ̀mú kékeré lọ́rẹ̀ ìsìláàmù rẹ̀ ó ti dàwó tí ọ̀wá a estar en una ìgbẹ́ni ọ̀rẹ́ tá ń sọ yìí lọ́rẹ́ wọn ló kó gbé kìí sọ̀rẹ́ ìrí dáadáa ló lè ṣe láǹfààní kọ́ máa pè fún. ó lè pè náà kọ́dà ọdún ẹni fún kan láti fi pè wọnú ẹ̀sìn. iná ọ̀nà tí wọ́n pín zakasi òun ni wọ́n mọ̀ àyìnlásọ́sí òòrùn. ẹ̀ńdẹ̀wá òkú abẹ́lé yìí ẹ̀dá mọ́ra ọwá ń ṣe dáadáa sí tó bá ti mùsùlùmí bá lọ́nà mọ̀ education generation yóò di mùsùlùmí lágbára sí táwọn pé ní tó wá pé ní ẹ̀sìn pàdé ọlọ́nà ló ń gbá ibi ẹ̀ lórí ọ̀bẹ tí kò ní fẹ́ sí wọn. nígbà tó pé ìkórìíra ni pé ipò ògbódò dé kí ó tó kù sí mùsùlùmí lọ́gà rẹ̀ láyé láyé. tí ìjọba ti pé àwọn méjì mùsùlùmí ìjọba ọba ti ń fi tó ọrẹ ní bí ó ti mùsùlùmí wàhálà ti pa ọlọ́run ọlọ́run kì í náà wọ̀ ló fún ọmọ títí pàápàá ẹgbẹ́ gbọ́dọ̀ fún lọ́rẹ̀ẹ́ ẹgbọ́dọ̀ tó máa ṣe pọ̀ fún náà lọ́wọ́ bákan náà ni àwọn òṣìṣẹ́ rẹ̀ àtàwọn sọ̀rọ̀ ti ń pè é so eléyìí rèé àwọn èèyàn ọ̀wá ìbáàdì tó sọ ọ́ jù gan wọ́n mọ̀ ní ààrẹ wọn tó ṣe pẹ̀lú tí ìdílé pé èèyàn wí òwin ẹ máa rí dífẹ́ǹsì jù nípa ìbáraẹ̀ṣù tọ́wọ́n bá jẹ́ kí má ní ọ̀rọ̀ pẹ̀lá rẹ̀ tó bá rí èèyàn ó ti kó ìrẹ̀ tẹ́lẹ̀ náà wá sọ pé à ah, ẹni tó tó láìkì kò méjì sáfúnwájú ọkàn ló sì méjì sọ̀rọ̀ tí wọn náà bá sọ̀rọ̀ ní pọ́blẹ́mù èèyàn ti sọ pé ẹni tó bá ṣe kí ní ṣe tó bá ṣe kí ní ah, àti má ilé rí nígbà tó wá rí ló wá di ọmọ ìyá rẹ̀ láàrin ìyá rẹ̀ ọlọ́mọ tó rí o ẹgẹ́ tí rẹ̀ bá ń dá ń pè ní àjọṣepọ̀ ìyẹn tọ́ọ̀lẹ̀ ti gbé ẹ̀mú kàmí tọ́ọ̀lẹ̀ ti síwájú ẹ̀rá àwọn àti àwọn ará bí ẹ̀má bá wọn ṣe pọ̀ ní a máa yọ bí wọn lọ ẹ̀rọ ṣe pé ọ̀gbọ̀n tí wọ́n ti pọ̀ اللهم الله منهم وهذا ونقم نجعل المسلمين كالمجرمين سبب المسلمين كبيري سبب مولاهم yẹ́nì pé wọ́n tó bá ń gbé nǹkan rẹ̀ wọ́n tó gbé aláfọ̀rọ̀ lọ rẹ̀ ìwọ́n tó bá ń tó fẹ́ jọ àwọn kìkìrí ni ọlọ́run bẹ̀rẹ̀ kò pẹ̀lú wọn ni. nǹkan mi ò da kò ní sí gọ́ọ̀mẹ̀ntì wọ́n fi wíkèdè nígbà ní pé òṣèlú ṣe ẹ̀wọ̀n olóògbé àádọ́wọ̀n ni ẹ ṣèlú aláàmì ìgbà tó fẹ́ wọ tó fẹ́ ṣe fọ́tò mọ́kà ó di irun rẹ̀ sọ́nà mẹ́ta ṣòwò náà wá fẹ́ yọ ọgbẹ́ ah, àánà lè máa di irun ọmọ olóòdì wo ní irun ilẹ̀ ẹ̀sọ́ ní ẹ̀wá tí rẹ̀ ti ń di irun ẹ̀sọ́ fún iye yìí ọlọ́ọ̀dá kan tó wọ́n yẹ ọkùnrin àkọ́kọ́ nù ẹgbẹ́ ìdí irun wo làmẹ́bí di sọ́lọ́ ẹ̀sọ́

a ṣe pé kí n sànẹ́bì lọ fẹ́ jọ àwọn ọmọ burúkú yìí àwọn burúkú yìí wọn lọ fẹ́ jọ àwọn olè ọmọ bá lè ṣe ọkàn rẹ sáré ṣe ọkàn rẹ ṣùgbọ́n ọlọ́run lọ́kàn jù lẹ́nu kúlù olùgbé alànàfì lọ́gbẹ́rọ bẹ́ẹ̀ ni ìsàn alànàfì lọ́gbẹ́rọ pọ̀lọ́ alùkọ́ ọmọ àgbẹ̀ tí ẹ bá ń dọ́gbọ́n tó ń dìsáìnì ìdíkíni onẹ̀ntọ́gbẹ́jọ kí ẹ dá ìyẹ̀wò ní yàtọ̀ sí black kó dá ẹ̀sí kọ́lọ̀ mi kò yẹ kó burú ṣùgbọ́n ẹ̀sẹ̀ zu za zu lọ́fẹ́ tó bá dùn àwọn tó fẹ́ ṣe tó fẹ́ ìlú náà jẹ bá rí mu kí ẹ pè rẹ láwùjọ òun gbọ́ pé rẹ̀ pé mèrè lò níwà ká gbé lọ kọ́ tó ní ọwọ́ òyìnlá gáyò ọpọlọ wọn ti dàrú ẹ̀ fòun lẹ wọ́n sì fi lẹ ojú wọn bẹ̀rẹ̀ jọ ní kàńtà kí ẹ̀rí tó takò ká dá ẹ̀rù sí kọ́lọ̀ níbi èdè pàtó ẹ̀rí tó takò ń gbọ́ lọ́nà ọmọ jọ àwọn kìbìrì kí mo lẹ́rìí tó takò ọlọ́run ni wọ́n jọ kèfèrí má mú wọn lẹ́ni tó máa fi ṣe mọ́dẹ́lì má mú wọn lẹ́ni gbẹ́gbẹ́ ìjọba máa ṣe papọ̀ dáwọn ògbà àbùsí àtọ̀ láàrin mùsùlùmí sọba ọmọ kẹlá ní pé bí ò sí sí problem kí ẹ̀ la pàtì ìsinmi tó pọ̀ tó la pàtì ìsinmi rẹ̀ sí pàtì ní àṣẹ́bì níwájú pàtì nílé àbí pàtì ọ̀dà ọ̀gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ sí rárá ìwé kó lẹ́yìn ọ̀bẹ jíjọ tó bá ti débẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ̀mú láti máa tẹ̀mú náà ti ṣe lóbi torí wọn náà ti ṣe tó ti la bá tún àti ẹ̀kú. àwọn kọ́tà ń sọ nìyẹn dábí náà gbọdọ̀ jọ wọn ọ̀gbọ̀n nẹ́sẹ̀lá àlẹ́kùn bìkítà bí a ń ìdá tẹ̀mí ẹ̀tún آيات الله يكفر بها ويستهزئ فلا تضعوا معهم حتى يخوضوا في حديث غيره ọlọ́run tó bá ti di tó bá ti ń fọ̀rọ̀ ọlọ́run tó ní ṣe èèyàn tí tọ́lọ̀ ní ẹ̀sìn tó ń ṣe ìdàkejì rẹ̀ tọ́lọ̀ ní ẹ̀rọ ti tó gbò ní wọ́n ná púpọ̀ ní bẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ bá wọn ṣe pọ̀. fọ́nà pé kí mùsùlùmí làwọn tó ń ṣe àbá wa kí èèyàn bá fẹ́ bá mùsùlùmí ṣe tó fẹ́ fi àwọn tòbí nílẹ̀ a ní àwọn kan mẹ́fà kẹta máa àti kàwé ti bẹ̀. alákòókò ẹ̀ ìlú tó wà inú kèfèrí àbáwọn mùsùlùmí ọ̀lẹ́ ló ń bẹ́ẹ̀ ọlọ́run ti dé àti lọ́báwọn mùsùlùmí lú ní ìrọ̀rùn wọn ṣe ìjìnlẹ̀ kúrò láàrin àti ìlú tó ọdẹ lọ́bà ìjìnlẹ̀ náà ẹ̀kejì ní èyí dẹ́sìn sí àtìsọ́rọ̀ eléyìí èyí dẹ́sìn sí kí ẹni pé ní ọlọ́run fẹ́ǹsì kò níbi jẹun lọ jàmáà ní èyí náà tó mi ìṣẹ̀fẹ́ ká ń lò ní ẹgbẹ́ wọ́n kó bára rẹ̀ àníbi ni mẹ́ ṣẹ́zẹ́ ṣẹ́zẹ́ fi nà bàbá tí lọ́pẹ́ máa ń dá sí báwọn kó fẹ́ kó rẹ̀ wọn náà mú ìnáma ya kúrò sí ìgbòmí nà lùbánà mi nǹkan ìjọba ń dárìn tó bá lè mọ́pọ̀ ẹ̀wọ́ máa bá yọ àwọn owó ìtò ìtura ìtura wà lẹ́yìn torí kò lè tàkà ìjọ láti wájú ẹgbẹ́ àwọn yìí náà gbọ́ tó rọrùn ẹlẹ́kẹta ìran ẹ̀yà mi òníbi tó bá gbé lóòótọ́ fẹ́ràn mùsùlùmí o yọ̀ṣẹ́pù lé mùsùlùmí náà máa yọ̀ṣẹ́pù lé mùsùlùmí àdánwò ńláńlá ní gbogbo sọ yìí ẹ máa wo tọ́lọ̀ bí ọ̀rọ̀ lọ́nà ní láàrin láàrin ṣe rí tí mùsùlùmí bá lè rí bá ti ń rí nínú ọ̀rọ̀ lọ́nà sẹ́gbẹ́ bá ṣe rí nínú ọ̀rọ̀ lọ́nà láàrin nígbà gbogbo orí ayé ní ọ̀rọ̀ ebi ọmọ pààyàn àwọn fún ọ́n dàbí nínú ọ̀rọ̀ ọdẹ ìwẹ̀ gbogbo àfáà yóò ti ìrì ọ̀lẹ̀ méjì ẹ̀ ah, ẹ̀dùnmí kódà ní ọmọgọ́ọ̀nù tí ìbá ṣe tó torí ọmọ ẹ̀gbẹ́ òní tí wọn náà bá ilé lọ yóò ní ìwọ èmi ò ìjẹun ọbẹ̀ gbà tí bá yí ọgbọ́n tó ní fún ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀gbọ́n wọ́n ti gbé ìtẹ̀lé ọlọ́wọ́ ọ̀rọ̀ ìrántí ẹ̀rọ méjì ẹ̀rọ méjì ò ní yóò sì mú dàbí náà tó kún méjì pẹ̀lú àjọjẹ ibi tó ti fẹ́ máa jẹ́ ẹni kẹ́fẹ́ tó yọ ọ̀dá ẹ̀yìn òbí ìdí kó lè tún pín ìtẹ̀ sí méjì wọ́n yóò ti rú náà alá ọkùnrin ìmọ̀lọ́gá náà ilé kódà ká bùkátà wọ́n máa pèsè ẹ̀rọ ìròyìn wọn irú tó fẹ́ fún rẹ̀ ẹ̀kọ́ ọ̀la ni kò sẹ́ni ilé ìjọba kó ló máa ń ìjọba ilé gala ni tó wá ń rí ilé ayé eh, ẹni tí ń bẹ ṣiṣẹ́ òun náà ń retí ijọ́ tó kúrò lọ́gà ni ó ṣoore fún ọgbà àdúṣe òun náà kò lè wà lọ́dọ̀ ìwọ́gbẹ́ ọ̀gbàrà tẹ́lẹ̀ tí kò lè wà lọ́dọ̀ rẹ̀ fún ní bí yẹn náà.

kàtúnṣò orí fọ́mọ̀ ẹ̀rá ilé ń gbé táǹkì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ti kọ́kọ́ ń bá yín one thousand naira kọ́ ni àbí èlò lówó gbọ́dọ̀ yín gbé eight hundred tó wá gbé fámásì náà mo ló sọ́ ní gbọ́dọ̀ one thousand ìgbìmọ̀ ilé ò gbé one thousand

ìjọ́lómìnira tó gbọ́ sí mi yóò fẹ́ máa tàbí ilé ìpò nílẹ̀ tí ilẹ̀ ó sì ń fi ilẹ̀ ó ń fi ilẹ̀ lọ́kà àti lára yóò sì máa sojú ní pé ń bẹ lọ́dọ̀ ọ̀dọ́ ìyẹn wàá máa fi tẹ̀sí ẹ má jẹ́ ìyá kó omi kó ti ń bọ̀ tí mo bá rẹ̀ ní pé tó o bá fẹ́ kó mo sọ mọ́ láti jẹ́ ọmọ fún ọ ní ìkàdédé tó o fẹ́ fúnra rẹ̀ tó o fẹ́ lò ní ìná ìkà méjì ní jẹ́ǹdùn sọyìn tó bá fẹ́ kó rí dọ́dọ̀ rẹ̀ bó o ṣe fẹ́ kó dọ́dọ̀ rẹ̀ lẹ́nu kó máa kó dọ́dọ̀ ọmọ kejì. ẹ̀kejì ni pé aburú tí ọba kan ò ní fẹ́ kó kàn bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ náà laburú ni òkò òkòtò tó ọmọ kejì. nǹkan bẹ ìwọ̀n ló ń lọ sí ẹni wọ́n wọ́n mú bá ọmọ bẹ́ẹ̀ àtòun àtàwọn ọmọ náà ọlọ́rọ̀pá tí wọ́n kọ́rọ̀ gbogbo ẹ̀kọ́ yìí nígbà tí èèyàn ń jalè tó tún wọ́n ń sọ pé àwọn tí wọ́n ń jalè òsùmáàtì àwọn tí ìyàwó ń jà wọn lóde òsùmáàtì ní ìlú mẹ́ta wọn mo fẹ́ kọ́ ọlọ́gbẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ ọgbọ́n nígbà tó máa wọ́n á ń kí ìlànà òṣèlú wá ṣòro tó wá ti kọjú báyìí ẹ̀ wọ́n kú bá wọn lábúgbò. Fẹ́ gbé owó òkè ẹni àbówó bàbá rẹ̀ bẹ́ẹ̀. ìrìn akẹ́kọ̀ọ́ eléyìí. tó bá fẹ́ ọ̀gọ̀rọ̀ tó Dáadáa tó fẹ́ fún kó ṣe kí ni Àfẹ́ kápọ̀ náà Orí ń ẹlòmíì náà wá jókòó síbẹ̀ má lọ pè mí ẹ̀ẹ́dùn ọ̀fẹ́ ìdí tí mo ṣe kú ìbẹ̀ ni pé ọlọ́run ó gbà ọlọ́run gbà ẹni tí ń sabúrì ní kakọrọ náà lọ àwa ta tún bẹ̀ẹ̀bẹ̀ náà táàjú máa fi ìwé kí sabúrì yẹn lọ́dà ṣẹ́gẹ́dẹ̀ dára fún wọn tó báwọn ẹ̀yà tó máa lè wà kàwé bẹ́ẹ̀ bá wọ́n gbà tó gbọ́ bá ń hìlì rẹ̀ dáhùn inú jẹ́ náà máa dùn ṣùgbọ́n wọ́n ti yẹ kó ṣe rí ẹ̀ tó ṣe jẹ́ ọ̀dà báyìí

nínú ẹ̀ náà ni pípọ̀ wọn tó kú pẹ̀lú rẹ̀ kẹsì tó mọ́ sọ ó yẹ lọ́mọ ìyá ẹlòmí ìtọ́ tó bá sì lo oṣù kan pẹ̀lú wọn kò ní gba gbogbo tó bá wá bá ní ìyọ̀sẹ̀ ní kàmọ́ wọn náà ní nàìjíríà nǹkan sí ó dìgbà tó bá tó gbogbo oṣù méjì tó sàpárà ní ìgbà ilé ìwé ló ní ìdìbò sí wọ́lọ̀ ní ó tó wá máa ó kù sí ọgbẹ́ ẹni ìṣèlú ṣùgbọ́n ó pàdé ẹ̀lẹ́ ní ọgbà agbára ọjọ́ bọ̀rọ̀ bọ́dù bọ́ sí lẹ́nu ojú wọn bá ṣe sí ilé ẹ̀kan ọjọ́ tó ju wọn tó ju wọn mú ọlọ́pàá lápẹ̀lẹ́ nítorí àárọ̀ tó jẹ́ àtàwọn kan ní ìdájẹ́ ṣe nínú ọgbà àáfi ẹlẹ́ẹ̀kẹta ìpín méjìlá àti kan oṣù mẹ́ta lẹ̀ adébọ̀ bá fẹ́ràn mùsùlùmí agbọ̀rọ̀ láwọn sáyìn bíi tó bá kó ìlà gbèsè ní agbọ́rọ̀ láìpọ̀ láìpọ̀ mẹ́fà ìbámu sùnmí ṣe ohun àkọ́kọ́ pẹ̀lú pé tó bá fẹ́ pé tí òṣìṣẹ́ sùnmí ṣe jẹ́ ọ̀rọ̀ tó bá mùsùlùmí wọn. ẹ̀kejì ni pé nínú tí mùsùlùmí bá wà ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ níbi láti kú ilẹ̀ ní tọ́ọ̀ṣì ni pé ọ̀ọ́ ní láti darapọ̀ mọ́ àti ìtìjú wọn ó lélẹ̀ ìjẹba ní tí wọ́n fẹ́ fún ààrẹ náà ní kò fẹ́ fún ọdún ẹjá bá tó bá ìlà rẹ̀ ìbẹ̀wò ọ̀rọ̀ subhanahu wa ta'ala ìdáwó ẹ̀rọ tó ṣe ìgbìnà fún aláàbò ìgbẹ́ ẹ̀gbọ́ ọmọ ọmọ aláwọ̀ ẹgbẹ́ adápọ̀ lára mùsùlùmí iná wọn ní báyìí jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlẹ́ ọ̀sán Thank you.